adúpẹ́ ní ọwọ́ ọlọ́run ọba wípé yewande adékọ̀yà òun àti ọkọ rẹ̀ thomas abiodun wọ́n ti padà gẹ́gẹ́ bí ọkọ àti ìyàwó ẹ tún kàbọ̀ sí ìtẹ́ tv lábala lágbo òṣèré abalágbo òṣèré láti máa sọ fún yín bó ṣe ń lọ nínú movie industry àti entertainment industry lápapọ̀ ká tó wá tẹ̀síwájú ẹ bá wa lọ síbi like yẹn kí ẹ click lórí like kẹ́lẹ̀ lọ síbi subscribe kí ẹ click lórí subscribe fún ìtẹ́ tv ẹ dẹ̀ má gbàgbé láti lọ sínú comment section láti kọ happy birthday Yewande Adékọ̀yà lónìí lónìí ó ní Yewande Adékọ̀yà celebrate birthday ẹ̀ ní òní òun ló wá mú kí ọkọ rẹ̀ Abíọ́dún Thomas láti lọ sórí Instagram handle rẹ̀ láti pè é ní olólùfẹ́ òun ọ̀wọ́n àti ìyá ìjẹ̀bú mi ọ̀wọ́n ó fi oríṣiríṣi ọ̀rọ̀ ìfẹ́ lẹ́tà ìfẹ́ ránṣẹ́ sí i lórí Instagram handle rẹ̀ tẹ́ bá gbàgbé wípé ní ọdún 2022 ní ìjà bẹ́ sílẹ̀ láàrin láàrin Yewande adekoya àti abiodun Thomas tí gbogbo èèyàn bẹ̀rẹ̀ sí sọ wípé ìjà yìí bóyá láṣì wá sí ìparí tẹ́ ẹ̀ bá gbàgbé ìgbéyàwó yìí ló ti jẹ́ pé ọlọ́jọ́ gbọ́dọ̀ tẹ́ pé ó ti ní ọdún tó tó eight years wedding anniversary òun ni ó di pé ó wá crash ní ọdún 2022 tẹ́ ẹ̀ bá tún wá gbàgbé ní ìjọ́ kejì tí ìṣẹ̀lẹ̀ wípé wọn ò fẹ́ra wọn mọ́ ṣẹlẹ̀ lórí Instagram handle ó ní Yéwándé Adékọ̀yà tó bá ọkọ ìbẹ̀bẹ̀ wípé kí àwọn olólùfẹ́ òun kó má ṣe pa ọkọ òun ní ara bó tẹ̀ jẹ́ wípé àwọn ò fẹ́ra wọn mọ́ ṣùgbọ́n kí wọ́n jọ kí wọ́n má ṣe hot gẹ́gẹ́ bí àṣà àwọn òyìnbó wípé kí wọ́n má hot ọkọ òun ẹ máa rántí wípé ní ọjọ́ tá à ń sọ yìí òun náà ni Yéwándé Adékọ̀yà tó dráàgì òṣèré Yorùbá movie actor tí gbogbo yìí mọ̀ sí Jigan ó fi ẹ̀sùn kan wípé kò tọ́ ọkọ òun sọ́nà bó tiẹ̀ mọ̀ wípé ọ̀rẹ́ ni àwọn méjèèjì tẹ́ẹ̀bá tí wàá gbàgbé o Yéwándé Adékọ̀yà ló sọ wípé infidelity ló jẹ́ kí òun fi ọkọ òun sílẹ̀ wípé ọkọ òun ní àwọn bébí màmá oríṣiríṣi lẹ́yìn ìgbà tí àwọn ti jọ bímọ fún ara àwọn ẹ wá lọ sí inú comment section láti kọ happy birthday Yéwándé Adékọ̀yà ẹ jẹ́ ká máa wò bí ìgbéyàwó ṣe máa rí padà ẹ ṣé tẹ̀ ń bá wa wo Ìkẹ́ TV ẹ má gbàgbé wípé a ní kẹ́ bá click lórí like kẹ̀lẹ́ lọ síbi comment section kẹ́ ẹ kí Yewande Adékọ̀yà pé happy birthday torí Yewande Adékọ̀yà ń celebrate birthday ẹ̀ náà ní òní ẹ̀dẹ̀ má gbàgbé wípé o a ní kẹ́ click lórí subscribe fún ìtẹ́ tv ẹ ṣé fún gbogbo ìfẹ́ tẹ́ ẹ ní sí wa lórí ìtẹ́ tv a sì lọ sínú community wa láti drop àwọn post kan wípé kẹ́ bá select àwọn actor tẹ́ bá nífẹ̀ẹ́ sí fún ọdún 2022 ẹ jọ̀ọ́ ẹ má jẹ́ kó dìjà lórí community yìí ẹ kàn rà bá fi ìfẹ́ ṣe bẹ́ẹ̀ ṣe máa bá wa ń tò tẹ̀léra lórí ìtẹ́ TV.